matthew orí karùn-ún nígbà tí jésù rí ọ̀pọ̀ ènìyàn ó gun orí òkè lọ ó jókòó àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá lọ sọ́dọ̀ rẹ̀ ó bá tẹnu bọ̀rọ̀ ó ń kọ́ wọn pé. ayọ̀ ń bẹ fún àwọn tí ó jẹ́ òtòṣì ní ẹ̀mí nítorí tí wọ́n ní ìjọba ọ̀run. ayọ̀ ń bẹ fún àwọn tí ń ṣọ̀fọ̀ nítorí ọlọ́run yóò tù wọ́n nínú. ayọ̀ ń bẹ fún àwọn onírẹ̀lẹ̀ nítorí wọn yóò jogún ayé ayọ̀ ń bẹ fún àwọn tí ebi òdodo ń pa tí òǹgbẹ òdodo sì ń gbẹ nítorí Ọlọ́run yóò bọ́ wọn ní àbọ́yó ayọ̀ ń bẹ fún àwọn aláàánú nítorí Ọlọ́run yóò ṣàánú wọn. ayọ̀ ń bẹ fún àwọn tí ọkàn wọn mọ́ nítorí wọn yóò rí ọlọ́run ayọ̀ ń bẹ fún àwọn tí ó ń mú kí àlàáfíà wà láàrin àwọn ènìyàn nítorí ọlọ́run yóò pè wọ́n ní ọmọ rẹ̀. ayọ̀ ń bẹ fún àwọn tí ènìyàn ń ṣe inúnibíni sí nítorí òdodo nítorí tí wọ́n ní ìjọba ọ̀run. ayọ̀ ń bẹ fún yín tí wọ́n bá kẹ́gàn yín tí wọ́n ṣe inúnibíni sí yín tí wọ́n bá ń fi èké sọ ọ̀rọ̀ búburú lóríṣiríṣi sí yín nítorí mi. ẹ máa yọ̀ kí inú yín máa dùn nítorí èrè yín pọ̀ ní ọ̀run nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe inúnibíni sí àwọn wòlíì tí ó ti wà síwájú yín. ẹ̀yin ni iyọ̀ ayé ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu kí ni yóò tún sọ ọ́ di iyọ̀ gidi mọ́ kò wúlò fún ohunkóhun mọ́ àfi kí á dàánù kí ènìyàn máa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé ìlú tí a tẹ̀dó sórí òkè kò ṣeé gbé pamọ́ wọn kì í tan fìtílà tán kí wọ́n fi igbá bò ó lórí ọ̀pá fìtílà ni wọ́n ń gbé e kà yóò wá fi ìmọ́lẹ̀ fún gbogbo ẹni tí ó wà nínú ilé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìmọ́lẹ̀ yín ní láti máa tàn níwájú àwọn ènìyàn kí wọ́n lè rí iṣẹ́ rere yín kí wọ́n lè máa yin bàbá yín tí ó ń bẹ lọ́run lógo. ẹ má ṣe rò pé mo wá pa òfin Mósè àti ọ̀rọ̀ àwọn wòlíì run ni n kò wá láti pa wọ́n run mo wá láti mú wọn ṣẹ ni. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé títí ọ̀run àti ayé yóò fi kọjá kínkínní tàbí ẹyọ ọ̀rọ̀ kan nínú òfin kò ní yẹ̀ títí gbogbo rẹ̀ yóò fi ṣẹ. ẹnikẹ́ni tí ó bá rú èyí tí ó kéré jùlọ nínú àwọn òfin wọ̀nyí tí ó sì tún kọ́ àwọn ènìyàn láti máa ṣe bẹ́ẹ̀ òun ni yóò di ẹni ìkẹyìn pátápátá ní ìjọba ọ̀run ṣùgbọ́n ẹni tí ó bá ń pa àwọn àṣẹ wọ̀nyí mọ́ tí ó tún kọ́ àwọn ènìyàn láti máa ṣe bẹ́ẹ̀ òun ni yóò di aṣíwájú ní ìjọba ọ̀run. nítorí mo wí fún yín pé bí òdodo yín kò bá tayọ ti àwọn amòfin àti ti àwọn farisí ẹ kò ní wọ ìjọba ọ̀run. ẹ ti gbọ́ bí a ti sọ fún àwọn baba ńlá wa pé ìwọ kò gbọ́dọ̀ pa ènìyàn ẹni tí ó bá pa ènìyàn yóò bọ́ sínú ẹjọ́. E ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹni tí ó bá bínú sí arákùnrin rẹ̀ yóò bọ́ sínú ẹjọ́. ẹni tí ó bá bú arákùnrin rẹ̀ yóò jẹ́jọ́ níwájú àwọn ìgbìmọ̀ ìlú. ẹni tí ó bá sọ fún arákùnrin rẹ̀ pé ìwọ òmùgọ̀ yìí yóò wà nínú ewu iná ọ̀run àpáàdì. nítorí náà bí o bá fẹ́ mú ọrẹ wá sórí pẹpẹ ìrúbọ tí o wá rántí pé arákùnrin rẹ ní ọ sínú. something against you. leave your gift. fi ọrẹ rẹ sílẹ̀ níbẹ̀ níwájú pẹpẹ ìrúbọ kí o kọ́kọ́ lọ bá arákùnrin rẹ kí ẹ parí ìjà tí ó wà ní àárín yín ná lẹ́yìn náà kí o padà wá rú ẹbọ rẹ tètè bá ẹni tí ó pè ọ́ lẹ́jọ́ rẹ nígbà tí ẹ bá ń jọ ń lọ sí ilé ẹjọ́ bí bẹ́ẹ̀ kọ́ yóò fà ọ́ fún adájọ́ adájọ́ yóò fà ọ́ fún ọlọ́pàá ọlọ́pàá yóò bá gbé ọ jù sẹ́wọ̀n mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé ìwọ kò ní jáde kúrò níbẹ̀ títí ìwọ yóò fi san gbogbo gbèsè rẹ láìkó kọ́bọ̀. ẹ ti gbọ́ bí a ti sọ fún àwọn baba ńlá wa pé ìwọ kò gbọ́dọ̀ ṣe àgbèrè ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹnikẹ́ni tí ó bá wo obìnrin pẹ̀lú èrò láti bá a lò pọ̀ ó ti ṣe àgbèrè pẹ̀lú rẹ̀ náà ní ọkàn rẹ̀ bí ojú ọ̀tún rẹ bá mú ọ kọsẹ̀ yọ ọ sọnù ó sọ fún ọ pé kí ọ̀kan nínú àwọn ẹ̀yà ara rẹ kí ó ṣègbé ju pé kí a sọ gbogbo ara rẹ sí ọ̀run àpáàdì lọ bí ọwọ́ ọ̀tún rẹ bá mú ọ kọsẹ̀ gé e sọnù ó sọ fún ọ kí ọ̀kan nínú àwọn ẹ̀yà ara rẹ ó ṣègbé ju kí gbogbo ara rẹ lọ sí ọ̀run àpáàdì lọ wọ́n sọ pé ẹni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ ní láti fún un ní ìwé ìkọ̀sílẹ̀ ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ láì jẹ́ pé aya yìí ṣe ìṣekúṣe ó mú un ṣe àgbèrè. ẹni tí ó bá sì fẹ́ obìnrin tí a kọ̀ sílẹ̀ òun náà ṣe àgbèrè. Again, you have heard. ẹ ti tún gbọ́ tí a sọ fún àwọn baba ńlá wa pé ìwọ kò gbọ́dọ̀ fi ìbúra jẹ́jẹ́ láì mú un ṣẹ o gbọ́dọ̀ san ẹ̀jẹ́ tí o bá jẹ́ fún olúwa lẹ́kùnrẹ́rẹ́ hmm? ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹ má ṣe búra rárá ìbá ṣe pé kí ẹ fi ọ̀run búra nítorí ìtẹ́ ọlọ́run ni tàbí pé kí ẹ fi ayé búra nítorí ìtìsẹ̀ tí ọlọ́run gbé ẹsẹ̀ lé ni ẹ má fi Jerúsálẹ́mù búra nítorí ìlú ọba tí ó tóbi ni tàbí pé kí ẹ fi orí yín búra nítorí ẹ kò lè dá ẹyọ irun kan níbẹ̀ ìbáà ṣe funfun tàbí dúdú ṣùgbọ́n kí bẹ́ẹ̀ ni yín jẹ́ bẹ́ẹ̀ ni kí bẹ́ẹ̀ kọ́ yín sì jẹ́ bẹ́ẹ̀ kọ́ ohun tí ẹ bá sọ yàtọ̀ sí èyí ọ̀rọ̀ ẹni bí níní ẹ ti gbọ́ tí a sọ pé nígbà tí o bá fẹ́ gbẹ̀san ojú dípò ojú àti eyín dípò eyín ni ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹ má ṣe gbẹ̀san bí ẹnikẹ́ni bá ṣe yín níbi kàkà bẹ́ẹ̀ bí ẹnìkan bá gbá yín létí ọ̀tún ẹ kọ ti òsì sí i ẹni tó bá fẹ́ pè ọ́ lẹ́jọ́ láti gba àwọ̀tẹ́lẹ̀ rẹ yẹ kí ó gba ẹ̀wù àwọ̀lékè rẹ náà bí ẹnìkan bá fi agbára mú ọ pé kí o ru ẹrù òun dé ibùsọ̀ kan bá a rù ú dé ibùsọ̀ kejì ẹni tí ó bá béèrè nǹkan lọ́wọ́ rẹ fífún má ṣe kọ̀ fún ẹni tí ó bá fẹ́ yá nǹkan lọ́wọ́ rẹ. ẹ ti gbọ́ tí a sọ pé fẹ́ràn aládùúgbò rẹ kí o kórìíra ọ̀tá rẹ. and hate your enemy. ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹ fẹ́ràn àwọn ọ̀tá yín ẹ máa gbàdúrà fún àwọn tí ó ń ṣe inúnibíni yín nípa ṣíṣe bẹ́ẹ̀ ẹ ti di ọmọ bàbá yín tí ń bẹ ní ọ̀run nítorí a máa mú kí oòrùn rẹ̀ ràn sórí àwọn ènìyàn burúkú àti àwọn ènìyàn rere a sì máa rọ òjò sórí àwọn olódodo àti sórí àwọn aláìṣòdodo nítorí bí ẹ bá fẹ́ràn àwọn tí ó fẹ́ràn yín èrè wo ni ó wà níbẹ̀ mo ṣe bí àwọn agbowó òde náà a máa ṣe bẹ́ẹ̀ tí ẹ bá ń kí àwọn arákùnrin yín nìkan kí ni ẹ ṣe ju àwọn ẹlòmíràn lọ mo ṣe bí àwọn abọ̀rìṣà náà ń ṣe bẹ́ẹ̀ nítorí náà bí baba yín ti ń bẹ ní ọ̀run ti pé nínú ìṣe rẹ̀ bẹ́ẹ̀ gan-an ni kí ẹ̀yin náà pé. Matthew orí kẹfà. ẹ ṣọ́ra nígbà tí ẹ bá ń ṣe iṣẹ́ ẹ̀sìn yín ẹ má máa hùwà ṣe á rí mi kí àwọn ènìyàn bá lè rí ohun tí ẹ ń ṣe bí ẹ bá ń hùwà ṣe á mi ẹ kò ní èrè lọ́dọ̀ baba yín ti ń bẹ ní ọ̀run nítorí náà nígbà tí o bá ń ṣe ìtọrẹ àánú má ṣe gbé agogo síta gẹ́gẹ́ bí àwọn aláṣẹ hàn ti ń ṣe nínú àwọn ilé ìpàdé àti ní ojú títì ní ìgboro kí wọ́n lè gba ìyìn ènìyàn mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé wọ́n ti gba èrè wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n nígbà tí ó bá ń ṣe ìtọrẹ àánú má tilẹ̀ jẹ́ kí ọwọ́ òsì rẹ mọ ohun tí ọwọ́ ọ̀tún rẹ ń ṣe kí ìtọrẹ àánú rẹ jẹ́ ohun ìkọ̀kọ̀. bàbá rẹ tí ó rí ohun tí ó wà ní ìkọ̀kọ̀ yóò sì san ẹ̀san rẹ̀ fún ọ. nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ má ṣe bí àwọn aláṣẹ hàn nítorí wọ́n fẹ́ràn kí wọ́n máa dúró gbàdúrà nínú ilé ìpàdé àti ní ẹ̀bá títì kí àwọn ènìyàn lè rí wọn. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé wọ́n ti gba èrè wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n nígbà tí ìwọ bá ń gbàdúrà wọ inú yàrá rẹ lọ ti ilẹ̀kùn rẹ kí o gbàdúrà sí bàbá rẹ tí ó wà ní ìkọ̀kọ̀ bàbá rẹ tí ó rí ohun tí ó wà ní ìkọ̀kọ̀ yóò san ẹ̀san rẹ̀ fún ọ. nígbà tí ẹ bá ń gbàdúrà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 ìfẹ́ tìrẹ ni kí a ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí àwa náà ti dáríjì àwọn tí wọ́n ṣẹ̀ wá má fà wá sínú ìdánwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ èṣù. nítorí bí ẹ bá dárí ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n bàbá yín tí ń bẹ ní ọ̀run yóò dáríjì yín ṣùgbọ́n bí ẹ kò bá dáríji àwọn ènìyàn bàbá yín kò ní í dárí àwọn ẹ̀ṣẹ̀ yín jì yín. nígbà tí ẹ bá ń gba àwẹ̀ ẹ má máa ṣe bí àwọn aláṣehàn tí wọ́n máa ń fajúro kí àwọn èèyàn lè rí i lójú wọn pé wọ́n ń gba àwẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé wọ́n ti gba èrè wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n nígbà tí ìwọ bá ń gba àwẹ̀ bọ́jú kí o sì fi nǹkan pa ara kí ó má bàa hàn sí àwọn ènìyàn pé ó ń gbà àwẹ̀ àfi sí bàbá rẹ tí ó wà ní ìkọ̀kọ̀ bàbá rẹ tí ó rí ohun tí ó wà ní ìkọ̀kọ̀ yóò san ẹ̀san fún ọ. ẹ má ṣe kó ìṣúra jọ fún ara yín ní ayé níbi tí kòkòrò lè bà á jẹ́ tí ó sì lè dógùn ún àwọn olè tún lè wá a kàn kí wọ́n jí i lọ ṣùgbọ́n ẹ kó ìṣúra jọ fún ara yín ní ọ̀run níbi tí kòkòrò kò lè bà á jẹ́ bẹ́ẹ̀ ni kò lè dógùn àwọn olè kò sì lè wá a kàn kí wọ́n jí i lọ níbẹ̀ nítorí níbi tí ìṣúra rẹ bá wà níbẹ̀ náà ni ọkàn rẹ yóò wà. The eye is the <laughs> ah. ojú ni ìmọ́lẹ̀ ara bí ojú rẹ bá ríran kedere gbogbo ara rẹ yóò ní ìmọ́lẹ̀ ṣùgbọ́n bí ojú rẹ kò bá ríran tààrà gbogbo ara rẹ ni yóò ṣókùnkùn bí ìmọ́lẹ̀ tí ó wà nínú rẹ bá wá di òkùnkùn báwo ni òkùnkùn náà yóò ti pọ̀ tó. How great is that darkness? Kò sí ẹni tí ó lè sin Olúwa méjì nítorí ọ̀kan ni yóò ṣe nínú kí ó kórìíra ọ̀kan kí ó fẹ́ràn èkejì tàbí kí ó faramọ́ ọ̀kan kí ó má ka èkejì sí ẹ kò lè sin ọlọ́run kí ẹ tún máa bọ owó. nítorí èyí ni mo ṣe sọ fún yín pé kí ẹ má máa ṣe àníyàn nípa ẹ̀mí yín pé kí ni ẹ ò jẹ tàbí kí ni ẹ ò mu tàbí pé kí ni ẹ ò fi bora. mo ṣe bí ẹ̀mí yín ju oúnjẹ lọ àti pé ara yín ju aṣọ lọ. ẹ wo àwọn ẹyẹ lójú ọ̀run wọn kì í fúrúgbìn wọn kì í kórè bẹ́ẹ̀ ni wọn kì í kó nǹkan oko jọ sínú abà síbẹ̀ bàbá yín tí ń bẹ ní ọ̀run ń wọn mo ṣe bí ẹ̀yin sàn ju àwọn ẹyẹ lọ ta ni nínú yín tí ó lè ṣe àníyàn títí tí ó lè fi kún ọjọ́ ayé rẹ̀ kí ni ṣe tí ẹ ń ṣe àníyàn nípa ohun tí ẹ ó wọ̀ ẹ ṣe àkíyèsí àwọn òdòdó inú igbó bí wọ́n ti ń dàgbà wọn kì í ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọn kì í rọ̀wú síbẹ̀ mo sọ fún yín pé Sólómọ́nì pàápàá nínú gbogbo ìgúnwà rẹ̀ kò lè wọ aṣọ tí ó lẹ́wà bíi ti ọ̀kan nínú àwọn òdòdó yìí ǹjẹ́ bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ láṣọ báyìí koríko tí yóò wà lónìí tí a ò fi dáná lọ́la mélòó mélòó ni yóò wọ̀ yín láṣọ ẹ̀yin onígbàgbọ́ kékeré nítorí náà ẹ má ṣe àníyàn pé kí ni ẹ ó jẹ tàbí kí ni ẹ ó mu tàbí kí ni ẹ ó fi bora nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn abọ̀rìṣà ń lépa nítorí baba yín tí ń bẹ ní ọ̀run mọ̀ pé ẹ nílò gbogbo wọn ṣùgbọ́n ẹ kọ́kọ́ máa wá ìjọba ọlọ́run náà àti òdodo rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ni a ó fi kún un fún yín nítorí náà ẹ má ṣe àníyàn nípa nǹkan ti ọ̀la nítorí ọ̀la ni nǹkan ti ọ̀la wà fún wàhálà ti òní nìkan ti tó fún òní láì fi ti ọ̀la kún un. Matthew orí keje. ẹ má ṣe dá ènìyàn lẹ́jọ́ kí ọlọ́run má bàa dá ẹ̀yin náà lẹ́jọ́ nítorí irú ẹjọ́ tí ẹ bá dá ènìyàn ni ọlọ́run yóò dá ẹ̀yin náà irú ìwọ̀n tí ẹ bá lò fún ènìyàn ni ọlọ́run yóò lò fún ẹ̀yin náà. kí ló dé tí o fi ń wo ẹ̀rún igi tí ó wà lójú arákùnrin rẹ nígbà tí o kò ṣe àkíyèsí ìtì igi tí ó wà lójú ìwọ alára. tàbí báwo ni o ṣe lè wí fún arákùnrin rẹ pé jẹ́ kí n bá ọ yọ ẹ̀rún igi tí ó wà lójú rẹ nígbà tí ó jẹ́ pé ìtì igi wà ní ojú tìrẹ alára. ìwà arítẹnimọ̀ wí. kọ́kọ́ yọ ìtì igi tí ó wà lójú rẹ kúrò nígbà náà ó ríran kedere láti lè yọ ẹ̀rùn igi tí ó wà lójú arákùnrin rẹ. ẹ má ṣe fi nǹkan mímọ́ fún ajá ẹ má sì ṣe fi ìlẹ̀kẹ̀ iyebíye yín síwájú ẹlẹ́dẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò fi ẹsẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọn yóò sì padà bù yín jẹ. ẹ béèrè a ó sì fi fún yín ẹ wá kiri a ó sì rí ẹ kanlẹ̀kùn a ó sì ṣí i fún yín nítorí ẹnikẹ́ni tí ó bá béèrè ni ó ń rí gbà. receives. ẹnikẹ́ni tí ó bá ń wá nǹkan.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 ọ̀nà ọ̀run àpáàdì gbòòrò ẹnu ọ̀nà rẹ̀ sì fẹ̀ ọ̀pọ̀ ènìyàn ni ó ń gba ibẹ̀ ṣùgbọ́n ọ̀nà ìyè há ẹnu ọ̀nà rẹ̀ sì fún díẹ̀ sì ni àwọn tí wọ́n rí i ẹ ṣọ́ra fún àwọn wòlíì èké tí wọ́n máa ń wá sọ́dọ̀ yín ní òde wọ́n dàbí àgùntàn ṣùgbọ́n nínú ìkookò tí ó ya ẹhànnà ni wọ́n nípa iṣẹ́ ọwọ́ wọn ni ó fi mọ̀ wọ́n. kò sí ẹni tí ó lè ká èso àjàrà lórí igi ẹ̀wọ̀n àgógó tàbí kí ó rí èso ọ̀pọ̀tọ́ lórí igi ẹ̀gún ọ̀gàn bẹ́ẹ̀ gan-an ni gbogbo igi tí ó bá dára a máa so èso tí ó dára igi tí kò bá dára a máa so èso burúkú igi tí ó bá dára kò lè so èso burúkú bẹ́ẹ̀ ni igi burúkú kò lè so èso rere igikígi tí kò bá so èso rere gígé ni a ó gé e lulẹ̀ tí a ó sì fi dáná nítorí náà nípa èso wọn ni a ó fi mọ̀ wọ́n kì í ṣe gbogbo àwọn tí ń pè mí ní olúwa olúwa ni yóò wọ ìjọba ọ̀run bí kò ṣe àwọn tí ó bá ń ṣe ìfẹ́ bàbá mi tí ó ń bẹ ní ọ̀run ọ̀pọ̀ ènìyàn ni yóò wí fún mi ní ọjọ́ ìdájọ́ pé olúwa olúwa a kéde ọ̀rọ̀ ọlọ́run ní orúkọ rẹ a lé àwọn ẹ̀mí èṣù jáde ní orúkọ rẹ a sì ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ní orúkọ rẹ ṣùgbọ́n wọn wí fún wọn pé èmi kò mọ̀ yín rí ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ibi wọ̀nyí. nítorí náà gbogbo ẹni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi yìí tí ó bá fi ṣe ìwà hù dàbí ọlọ́gbọ́n ènìyàn kan tí ó kọ́ ilé rẹ̀ sórí àpáta òjò rọ̀ àgbàrá dé ẹ̀fúùfù sì kọlu ilé náà ṣùgbọ́n kò wó nítorí ìpìlẹ̀ rẹ̀ wà lórí àpáta. ṣùgbọ́n ẹni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi yìí tí kò bá fi ṣe ìwà hù ó dàbí òmùgọ̀ ènìyàn kan tí ó kọ́ ilé rẹ̀ sórí iyanrìn òjò rọ̀ àgbàrá dé ẹ̀fúùfù sì kọlu ilé náà ó bá wó wíwó rẹ̀ sì bani lẹ́rù lọ́pọ̀lọpọ̀ with a great crash. nígbà tí Jésù parí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹnu ya àwọn ènìyàn sí ẹ̀kọ́ rẹ̀ nítorí ó ń kọ́ wọn bí ẹni tí ó ní àṣẹ kì ṣe bí àwọn amòfin wọn